نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد آه، أدعو قفو الله وبا أترى إكه أتي قفو النبي ومحمد Ah, atọrọ ike fún gbogbo àwọn ará ilé àwọn sọ̀hábà gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbòǹde alkiyama abẹ́lẹ́wọ̀n kò fi ìkẹ́ tí yìí kò fi kárí wọn gbogbo àwa tí à ń gbé ètò ọ̀dọ́nà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ah, bákan náà wọn ní ká fi tó létí fún Monday Tuesday Wednesday Thursday Friday ní aago márùn sí aago márùn àbọ̀ so ní ọjọ́ Saturday Sunday láti aago mẹ́rin àbọ̀ sí aago márùn náà ni so àwọn tí wọ́n fẹ́ link Facebook live rẹ̀ eh, ninety five Royal FM Royal FM ninety five dot one náà ni a fi link rẹ̀. na ọ̀rọ̀ tí à ń bá lọ òní ní ọjọ́ kẹfà nínú oṣù Ramadan ti 2023 tó ṣe 1444 a ní èmi ọ̀rọ̀ nípa nǹkan tí ó ń jẹ́ huququn nabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀tọ́ tí anabi sallallahu alaihi wasallam tí ó ní lọ́wọ́ gbogbo ẹni tó ń jẹ́ mùsùlùmí tí a gbọ́dọ̀ fún mo ti ṣàlàyé nípa rẹ̀ ní àná tó ní èmi bi idnillah tí wàá fẹ́ wo lára àwọn ẹ̀tọ́ yẹn èwo tún ni ó tún kàn ìtí mo ṣàdéhùn pé máa bá lọ lónìí òun náà ni ìtumọ̀ mahabbatuhu sallallahu alayhi wa sallam kí yàn fẹ́ràn nabi sallallahu alayhi wa sallam ní ẹ̀tọ́ tí ànábì ní sí mùsùlùmí ni mùsùlùmí gbọdọ̀ fẹ́ràn ànábì dandan bí yàn ṣe gbọdọ̀ fẹ́ràn ọlọ́wọ́ bá yàn gbọdọ̀ fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam so mùsùlùmí tí tó bá nífẹ̀ẹ́ anábì sallallahu alaihi wasallam ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó ti ní ààyè láàyè tó kọ́dà yóò fẹ́ràn anábì ju gbogbo nǹkan lọ tó túmọ̀ rẹ̀ pé yóò fẹ́ràn anábì mọ́ aka àyà kan ẹnu suratu Tawba àyà 24 olúwa ní a'udhu billahi minash shaitanir rajim olúwa sọ pé qul in kana aba'ukum وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساقنا ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن والله لا يهدي القوم فازكين الوضع وسوف ينتبه شقيا ẹ bá lọ lè jẹ́ pé àwọn bàbá yín ọmọ yín àwọn ọmọ ìyá yín àwọn ìyàwó yín mọ̀lẹ́bí tẹ ní àwọn dúkìá yín owó iṣẹ́ yín tẹ̀ ń ṣe àwọn ilé ju ọlọ́wọ̀n ọba lọ wa rasulihi ẹ fẹ́ràn wọn ju òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba lọ bóòlù yẹn ṣe máa ń fẹ́ràn àwọn nǹkan ju òjíṣẹ́ ọlọ́run lọ òun náà ni kí èyàn rí àṣẹ ọlọ́run ọba lórí nǹkan yẹn kí èyàn rí àṣẹ ọlọ́run lórí ọmọ èyàn rí àṣẹ ànábì sallallahu alaihi wasallam lórí ọmọ èyàn rí àṣẹ tánàbí pa pé báyìí ló ṣe ṣe lórí ìyàwó lórí àwọn ọmọ ìyá rẹ àbí àwọn ọmọ ìyá rẹ ń fẹ́ nǹkan kan ìyàwó rẹ ń fẹ́ nǹkan kan nǹkan yẹn takun tí ànábì fẹ́ nǹkan yẹn takun tí ànábì fẹ́ sọ tó bá nífẹ̀ẹ́ ànábì tó ṣe pé ó ah, fẹ́ràn ànábì ju gbogbo wọn lọ ìran ra pàǹkan yẹn tì ìta ànábì ní ká ṣe náà lèyìn ó ṣe ìtumọ̀ pé ìyẹn nífẹ̀ẹ́ ànábì ju gbogbo wọn lọ nìyẹn àmọ́ tó bá ṣe pé ah, orí níta ànábì ní kò ṣe orí nǹkan tá ànábì ní ò ṣe lápèjúwe inú súnà ànábì sallallahu alaihi wasallam òun ni kí obìnrin kó lọ hijab kó bo ara rẹ̀ tó lónìí wá ní bàbá rẹ̀ wá takú màmá rẹ̀ takú ìyá rẹ̀ ta àbúrò rẹ̀ ta kú ẹ̀gbọ́n rẹ̀ ta kú pé àfẹ́ o àfẹ́ o à títí ànábì yẹn lọ gbọ́dọ̀ wọ̀ ànábì yẹn lọ ti gbọdọ ṣe tó o wá wá ọ̀nà tó fi tù wọ́n tí nǹkan tó fẹ́ ṣe yẹn o ò ní sáì ṣe ó sì wá ọ̀nà tó fi tù òbí náà àmọ́ wọn kí wọ́n dúkòkò mọ́ ànífọ́ lóúnjẹ mọ́ àníṣe kíní mọ́ wọn náà bá ní tọ̀ máa pàtì ní ìṣe mọ́ àbí nǹkan kan nínú òfin ọlọ́wọ́n ọba tó ṣe pé ọlọ́wọ́n ọba ló ní kó ṣe ànẹ́bì ló ní kó ṣe orí inú súnà ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn ìwà kémọ àbí wọn láwọn bínú sí ọ̀nà wọn náà bá wọn pé àyìn bínú sí ni n tí ni wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ ni ajẹ́pọ̀ ò nífẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam ntí ìtumọ̀ pé kéèyàn nífẹ̀ẹ́ anabi ju gbogbo nǹkan lọ nìyẹn òun ló fẹ̀lẹ̀ tí Umar ibn Khattab radiyallahu anhu wípé ah òun nífẹ̀ẹ́ anabi àmọ́ òun nífẹ̀ẹ́ anabi jẹ̀mí òun lọ anabi ni ò tí ì ṣètò àfi kó nífẹ̀ẹ́ mi ju ẹ̀mí náà ni ànábì sallallahu alaihi wasallam jẹ́ fún wa ẹ̀rí nígbà tó lọ́wọ́ bá ń rìn ànábì ni ń laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum olúwa ní òjíṣẹ́ kan yẹn nípa ànábì sallallahu alaihi wasallam mo ti mú jáde láàrin yín ẹ̀yin ọmọ èèyàn bíi tiyín náà ni àmọ́ nǹkan tó fi wá jẹ́ pé yẹ kẹ́ pàtàkì ẹ̀ ni pé azizun alayhi mọ ní lára ni mọ́ àìní tó ń gbogbo tó bá ti lè jẹ́ ìṣòro fún yín mọ ní ànábì yẹn láàrin harisu alaykum bilmu'minina ra'ufur rahim ọmọ wa ń wá orí fún yín ó sì fẹ́ràn mùmíní ànábì máa ń wá ìdẹ̀kùn fún mùsùlùmí ni ṣé o bọ́lọ̀ ń ṣe ròyìn ànábì sallallahu alayhi wa alihi wa sọ àwọn àyà oríṣiríṣi ọlọ́run tó ní wattabi'uhu la'allakum tahtadun nusratul a'raf ló wà ní yóò fi mọ bí anabi sallallahu alayhi wa sallam bí ó ṣe pàtàkì tó ẹni tó bá fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam tó fún anabi ní ẹ̀tọ́ ìfẹ́ràn ènìyàn mà ti la ó ti lànà kalẹ̀ fún ẹ̀ pé òun fẹ́ wà àlìjẹ́nà nìyẹn o tí kódà kìí ṣe àlìjẹ́nà yẹn nìkan al-ijtima' ma'a an-nabi sallallahu alayhi wa sallam ènìyàn máa wà lálìjẹ́nà pẹ̀lú anabi wọn àtàlẹ́bí wọn ní jìnnà síra wọn ẹni tó bá ní wọ́n bí ànábì pé mẹ́ta yakunu sáà mẹ́ta takunu sáà ìgbà wo ni ayé ó parẹ́ náà ìgbà wo ni alkiyamu ó dé ẹni kí lànàbì wí fún ànábì ní sọlọ sọlọ ànábì ní máa àẹ̀dájìtà láha kí ni ìpalẹ̀mọ́ rẹ̀ gangan ṣé ìgbà lọ́fẹ́ kí n sọ fún ọ ni àbí kí ni ìpalẹ̀mọ́ tiẹ̀ fún ìgbà yẹn ah, arákùnrin wa ni ya Rasulullah òjíṣẹ́ ọlọ́run ma a'dadtu laha kabira salatin ìní ọ̀la lákàtà tí mo palẹ́ ṣe kalẹ̀ wala siyamin ìní àwẹ̀ tó jẹ́ àwẹ̀ tó tóbi gẹ́ tí mo ní láwẹ̀ kalẹ̀ wala sadaqatin kọ́ra mi ní sáárà lálákàtà tí mo palẹ́ ṣe kalẹ̀ walakinni uhibbu Allaha wa rasulahu ipi mo kàn nínà فأنت ma'aman ahabab tó bá rí báwọn tó bá jọ́gbìn ní alkiyama ẹni tó nífẹ̀ẹ́ yẹn náà ẹ jọ wà papọ̀ náà ẹni pé ní ànábì ní àti ẹgbà tó ti nífẹ̀ẹ́ ní àjọ wà lálejẹ́ náà nìyẹn tó o ní pé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam tí máa ń mú yẹn wọ tí máa ń mú yẹn rí ìkí ọlọ́wọ́ bá ní láyé àti ní ọjọ́ gbìn ní alkiyama tábà wọn tó ń ṣàlàyé pé ìyẹn nígbàgbọ́ ìyẹn ara tí ẹ̀wọ̀n fún mọ́ fún ẹ̀ nígbàgbọ́ ní kí wọ́n gan mọ́ rí kí mo nífẹ̀ẹ́ ànábì kọ́ mọ́ rí kí mo nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam náà ànábì ní pé salasun ma kunna fi wajada bihinna halawatal iman ànábì ní àwọn wà mẹ́ta kan bẹ ẹni tí àwọn ìṣesí mẹ́ta yẹn tó bá rí lára ara rẹ pé á ah, mo ní ẹni yẹn ti rí gbàgbọ́ bákan náà adùn ìgbàgbọ́ tí wàá ti ṣẹlẹ̀ sẹ́ni yẹn ìgbà tánàbí ọkọ̀ ka nǹkan àkọ́kọ́ anábì ni máa kánà Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma ẹni tó bá ṣe pé ó fẹ́ràn ọlọ́run ó fẹ́ràn anábì ju anybody lọ ó fẹ́ràn anábì ju gbogbo èèyàn lọ anábì ni a ah, ẹnìyẹn ó ti ní adùn ìgbàgbọ́ so ẹjẹ́ káwọn náà ká múra àwọn nǹkan yìí láti máa mọ̀ pé a ti nígbàgbọ́ jẹ́lẹ̀ náà tún ti sún kù níbi ìgbàgbọ́ àti débi ẹni tí ó ní adùn ìgbàgbọ́ ó túbọ̀ sí pé ẹni tí anabi sallallahu alaihi wasallam tí kò bá nífẹ̀ẹ́ anabi ẹni yẹn ah, ti ń jẹ́ ìgbàgbọ́ ó jìnà sẹ́ni yẹn gan-an sòkè aláǹfààní mùsùlùmí tí ìgbàgbọ́ jìnà sí ìkọlọ̀ kọ́ máa ṣe àánú rẹ̀ fún wa sòtá bá ní pé a fẹ́ máa rí àpẹẹrẹ ìpè á ah, ẹni yìí ó nífẹ̀ẹ́ ànábì kí ni àpẹẹrẹ tá a fi mọ̀ ẹ̀kọ́ ẹlòmí ni sọ́wọ́ ní à ah, tó nífẹ̀ẹ́ ànábì ni ẹ̀ eh, mo nífẹ̀ẹ́ ànábì tẹ́ bá ní kọ́mọ display rẹ̀ kọ́mọ ṣàlàyé rẹ̀ oríṣiríṣi ló ń kálukú ń sọ fa ẹlòmí lè jáde bọ́ta ní ìsinmi ni ah, mọ́lúdì ànábì ànífẹ̀ẹ́ rẹ̀ lábí ń ṣe mọ́lúdì rẹ̀ ẹnífẹ̀ẹ́ ah, ayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam wallahi ayẹyẹ ọjọ́ bí ànábì kò túmọ̀ sí pé ẹnífẹ̀ẹ́ ànábì kódà iṣẹ́ ọwọ́ yín gẹ yóò mọ takùn pé ẹnífẹ̀ẹ́ ni èyí ìrọ́lẹ̀ ń pa so yìí tí ń jẹ́ ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam òun náà ni tazhar fil iqtida'i bihi sallallahu alayhi wa sallam wattiba'i sunnatihi bí ẹ̀ṣẹ̀ wọn mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ ànábì kìí sáriwo kìí ṣe kọ́ mọ́ pariwo kìí ṣe mọ́wúlídì hmm, kìí ṣe mọ́wúlídì nàbí mọ́mọ́ kó nífẹ̀ẹ́ ànábì kìí ṣe ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kẹfìn tẹ hàn fànàbì yóò kọ́ àbí ẹ pariwo sallallahu alaihi wasallam ohun àmú oríṣiríṣi wá ẹ pariwo bí àwọn ará Ìlọrin ẹ pariwo bí àwọn ará Ìjẹ̀bú ẹ pariwo bí àwọn ará akínníkan kò dé sílùú tó fẹ́ràn ànábì tá ànábì tó tó lọrin yìí gbogbo yìí ń kọ́ ní jẹ́fẹ́ ànábì nítorí sí mọ̀ pé yẹn nífẹ̀ẹ́ ànábì òun náà ni ittiba sunnati waqtida bihi sallallahu alaihi wasallam òun ni kíyàn ó mú ànábì ní ẹni tíyàn máa tẹ̀lé kó jẹ́ pé ìlànà rẹ̀ ní máa ń wúyàn pé súnmẹ̀tà ànábì yìí á ah, ó wù mí púpọ̀ jù ẹ̀hẹ́n ẹni wọn ló nífẹ̀ẹ́ ànábì wọ́n ti sáàlì àwàmírì yìí ní tó bá pààyàn láṣẹ pé ṣé kíyàn máa ṣe ẹ̀rí ó kéré ni ó tóbi ni kíyàn máa ṣe lára ara rẹ̀ jẹ́ ká máa rí níbi ìhùwà rẹ̀ jẹ́ ká máa rí pé òun fẹ́ràn ànábì lóòótọ́ nítorí sẹ́ni yìí ń ṣe báyìí ah bá níbi ṣe máa ń ṣe nù hmm. ẹ̀rí anábì sallallahu alaihi wasallam anábì jẹ́ ní tí kò kí máa ń ṣọ̀ṣọ̀kúsọ̀ anábì ò kí ń ṣépè anábì ò kí ń búyàn anábì ò kí ń láàlíyàn lókàn án lágbájá wọn sì fẹ́ kódà yọkẹ́ kìlọ̀ fẹ́ nìyẹn ni kò ní láàlí rẹ̀ akílẹ́dẹ̀ tí wọ́n ṣe báyìí kò ní anábì ló ní àwọn ṣe bẹ́ẹ̀ hmm. àpò ló ṣe ń kírun yìí síbà anábì ṣe ń kiri eléyìí àmọ́ olóhun ṣẹ̀sìn òwò wádìí òwò tẹ̀lé àbí wọ́n ń pè ọtá kíyèsí pé ànábì ò kí ń ṣe báyìí ó ti múra sí ó múra sí àwọn sọ pé àwọn bàbá kan ní bẹ́ẹ̀ ti máa ń ṣe nù àwọn láwọn kan wọ́n yìí à ah, kí ló fẹ́ pélé yìí hùn wọ́n yìí dáa kílẹ̀ náà òun ittabi'u ẹ̀mọ́jú àwọn èèyàn kéèyàn wípé tó bá ń sọ fún wọn pé èyí tẹ̀ ń ṣe yìí kò bá òfin ọlọ́run ọba mu wọ́n ní ah báwo ṣe máa sẹ́nu ìtawọ̀ máa ṣe ni pé ìtawọ̀ bàbá wa ń ṣe láàmà ṣe ọlọ́run wa ni ah, ẹ̀ ń tara yín jẹ ẹ̀lòkánà àbáwòwò láyé àkìlú ẹ̀ṣẹ́ yẹn wọn láyé àtẹ̀mítọ́ akẹ́wọ̀n bá yóò bá wa mọ̀ nǹkan tó kí wọn ò rí nǹkan tó kí n tẹ́ rí náà ń ṣe nǹkan tí nǹkan yẹn sì takùn tó ọlọ́run ọba lè kàn ṣe tó náà ni pé ń tẹ́sí mọ̀ pé yẹn nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam oníkókó tí mo ṣe kíní kan lọ ní kíkọ́ sọ pé ah àbí wọn náà ló ti ẹ̀ ká fúnra rẹ pé á ah, kí ní ìtakùn lànà lẹ́bi o kí n sọ pé ẹ eh, kódà yìí mà subhanallah kí n sọ̀rọ̀ àpadà kóńdì rẹ̀ tí jẹ́ pé èèyàn ní sí ànábì náà tí jẹ́ pé èèyàn ń ṣe ànábì náà ẹ jẹ́ wá fún wa ní àpèjúwe méjì kan lára àwọn sàhábà ànábì sallallahu alaihi in mú tàwọn sọ̀hábìyà ti wá ìsì mú tàwọn wa ẹ jẹ́ kó mú tàwọn wa níjọ́ tí àwọn sọ̀hábà tó wà ní Madina tí wọ́n ń kírun anabi sallallahu sallam ọlọ́wọ́ sọ fún Kùbá hmm. àwọn tó wà ní Kùbá yẹn ni Madina díẹ̀ àwọn tó wà Madina

ọba wọn àwọn náà fẹ́ kírun fẹ́ ọ̀pá àwọn ò tí mà orí ìrun gangan ni wọ́n wà lọ́wọ́ wọ́n ti gbé lọ́wọ́ wọ́n ti wà lórí rùkú ẹni pé wọ́n ti rùkú yẹn yán ni sọ̀rọ̀bà yẹn kàn bá wọn ni sọ̀rọ̀bà wọn ni a qad umirna an nastaqbala al-Ka'ba bí a ànábì ti pa wá láṣẹ ibi ká máa kọjú sí kíbùlà ká máa kọjú sí Baitul Maqdis mọ́ Jerusalem mọ́ Kàábà ni ká máa kọjú sí ẹ̀wù lórí rùkú yẹn náà rìwáyà gbé wá pé fàstàdárú gbogbo wọn ti change lórí ìrún náà wọn ti change wọ́n tẹ́jẹ̀ ó ilẹ̀ kààbà wọ́n ti kọjú sí kààbà so ẹwo ẹwo ìfẹ́ ẹwo ìtẹ̀lé ẹwo àìsí agídí nínú ọkàn wọn wọ́n ṣe ń gbọ́ pé ànábì ti ní ká má kọjú sí bí mọ́lá nàfà wọn ò mà orí ìrún ni wọ́n wà wọ́n sì yílẹ̀ kan náà àwọn صحبيات رضي الله عنهن قال انقضاء توقوا أمنا عائشة رضي الله عنها أني آه أني ما رأيت أكثر أكثر النساء من نساء قريش إيمانا لما نزلت آية الإجاب شققن مرتهن وسترن بها وجوءهن أني إبتي ọlọ́wọ́n bá ṣọ àyà kalẹ̀ fún wa àwọn obìnrin mú Aisha ní pẹ́bẹ́ wa ìyá wa ńlá Aisha olóhùn ò rí àwọn tí wọ́n tóbi ní ìgbàgbọ́ tí wọ́n yára láti tẹ̀lé ànábì tí wọ́n nífẹ̀ẹ́ ànábì tí ì bá ṣe àwọn obìnrin àǹsọ́rọ̀ yìí àwọn ará Mẹ́dínà yìí kí ló dé oníjọ́ tọ́lọ́wọ́ sọ àyà ìjáàbù kalẹ̀ fún wọn àwọn ọkọ wọn ti ń ka fún wọn báyìí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti ń fa àwọn aṣọ wọn ya wọ́n sì fi ń bo ara wọn sì fi ń bo ojú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ọmọ yẹ̀wò pé ń lo àti ìṣetán àti ìgbọ́n ní ti ń jẹ́ ìfẹ́nu ní ti ń jẹ́ ìtẹ̀lé ànábì nìyẹn àmọ́ kí wọn nípò ní fi ànábì kọ́ wá jẹ́ pé ntànábì ò ṣe lọ́mọ wá ṣe hmm, lọ́mọ ṣe dídá àdádálẹ̀ tànábì ò sí sínú lọ́mọ ṣe ìsọ̀rọ̀ rẹ kọjọ́ tànábì ìmúra rẹ kọjọ́ tànábì ìrísí rẹ kọjọ́ tànábì ó pera rẹ láàfà àti ẹ̀gbọ́n tó bá tó ìyá tí ìsàfà gan gbogbo mùsùlùmí ó ní ìrísí tán gbọdọ̀ rí ọ kọ́ngbàdé rẹ pé á ah, mùsùlùmí mo rí yìí sí inú gbọ̀n rẹ kalẹ̀ wọ ọkùnrin wọ obìnrin bó gbogbo ara rẹ kí ìrísí rẹ wọ ọkùnrin wọ́n yẹ kí sókòtò rẹ kó kọjá kó kó ẹsẹ̀ ẹ̀rí gbogbo ohun tí ànábì ní kó máa ń ṣe àti tó ní kó máa ṣe tó máa rí ọpọ òun ṣe ìhìn yìí wọn tó mọ̀ pé ah, ẹni yìí ẹni tó fẹ́ràn ànábì ni ẹ wọ àwọn ẹlòmíì wọn ò tijú débi pé wọn ò lọ lè gbé kíní síkà wọn ti lẹ̀ ara mọ́tò ẹ ti mọ̀ pé fans club ẹni tí ń ṣe lélẹ́yìí bóyá àwọn oníbọ́ọ̀lù ni bóyá àwọn olórin ni wọ́n lẹ̀ mọ́ ara mọ́tò rẹ̀ kọ́lẹ̀ lómi ọmọ wọṣọ wọn káàkiri láti fi kíni láti fi fi ìfẹ́ wọn hàn tó kí ló dé tó ṣe pé láti fi ìfẹ́ tà nẹ́bí sallallahu alaihi wasallam ìṣe sí ànẹ́bí sallallahu alaihi wasallam láti fi hàn kò ṣe é ṣe fún wọn àfi mọ́lúdì tó ti gba owó lọ́wọ́ àwọn èèyàn àfi Lailatul Qadr tánàbí ò ṣe tó ti rówó kó jẹ àfi Kùránì tánàbí ọ̀kà àwọn àtàkùn bẹ táwọn èèyàn ń dá nínú àsìkò yìí ọlọ́run mi létí lónìí nínú Ramadan tí Ramadan bá wàláhì ànẹ́bì òwúrẹ̀ kò síbi tánẹ́bì ti ṣe rí kò síbi táwọn sọ̀hábà ti ṣe rí kò sí kẹ́nìkan wà ní tọ́ ẹ máa bọ̀ wá sílé mi àbẹ́ máa pàdé ń bì kan nke ìmọ̀ àgbà kùránù fún yín ẹ máa ké tẹ̀lé mi ìmọ̀ ìgbà tẹ̀lé yín ẹ máa ké tẹ̀lé mi nke ni alif lam mim sì nínú sí ànẹ́bí sallallahu torí ànábì kò ṣe islam rẹ̀ báwọn kí ló wọ́n fẹ́ ṣe míì fún nítorí tọrọ kọ́bọ̀ nítorí kan ní jẹ̀mọ́ mi ni àwọn eléyìí kí ló fẹ́ fi yẹn ṣe kí ló fẹ́ dì fún ọ ó rántí pé tó bá ti kú mẹ́tí tánu rántí gbogbo owó gbogbo jẹ̀mọ́ tó bá ní ó lé òun lé bọ́ wọn sáré ó ti tán fún ọnù kí ló mọ wá ṣe ń tọ́ lọ́wọ́ ọ̀fẹ́ kí ló mọ ṣe ń tánẹ́bí ọ̀rẹ́ ọ nínú ẹ̀sìn ọlọ́wọ́ ọba fún kí ló ṣe fún ẹbẹ̀rún ọlọ́wọ́ ọba o ibi tí wọ́n ń sọ kí nìkan kún fún ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ọlọ́run tó fẹ́yìn lẹ́ ń ṣe ń bó ẹ̀dá kọ àwọn àfáà tí ń ṣe bẹ́ẹ̀ ńlọrin ẹ̀dá wọn tẹ́ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ ẹ jáde wá wá sọ pé àfáà lágbájá òun ni mò ń ṣe bẹ́ẹ̀ àfáà wo ni tó gbogbo àwọn iníṣẹ́tẹ̀ gbogbo àwọn ẹ̀kànmọ́ iníṣẹ́tẹ̀ àwọn nǹkan àwọn ẹ̀kànmọ́ inúvétì àwọn nǹkan tẹ́lẹ̀ pé yóò sá jáwó jáwó jáwó fún yín ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ má ba ìlànà Ànábì sallallahu alaihi wasallam yìí jẹ́ sunna ń pé yẹn nífẹ̀ẹ́ rẹ̀ ní kí yẹn máa tẹ̀lé ìlànà rẹ̀ kó má fẹ́ kí ìlànà rẹ̀ kó bàjẹ́ bó ṣe lè kó ma kó má fẹ́ kí ìlànà rẹ̀ kó yege kó dàrú tó torí kó ṣe tẹ́ ọlọ́run lọ́rùn ló ti gbé kalẹ̀ fún yẹn dọ́tà náà yóò ti jáde láyà níbi ní sẹ́rí pé mo jíṣẹ́ yìí pé o sẹ́rí pé léyìí pé o sẹ́rí pé mo jẹ́ pé àwọn sàbábà náà ni pé bẹ́ẹ̀ ni ó jẹ́ pé wọ́n ní ọlọ́run mi jẹ́rìí sí pé mo jẹ́ jẹ́ ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam òun náà ni an-nasihatu lahu kí wọ́n máa fi àfọ̀mẹ́sìn rẹ̀ kí wọ́n máa ṣàfọ̀mọ́ súnà rẹ̀ kí wọ́n máa fi ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n fi ṣe wá sí fúnyàn kí wọ́n máa jẹ́ kí nǹkan kan kó ṣe pàtínọ́lítì ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n fẹ́ fàbùkù kan kí wọ́n máa gbà ní ọ̀nà tí wọ́n fi ń dáàbò ọmọlúwàbí àtẹ̀ntọ́ jẹ́ aṣáájú ẹni tí kìí ṣe ti jàgídíjàgan tí kìí ṣe ti èébú tí kìí ṣe ti ìjà ṣẹlẹ̀ yìí òun náà ní jẹ́ pé ah, èèyàn nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa alihi wa sallam ah, fún àti abafẹ́ pè láti bóyá fún ìbéèrè so zero eight one zero eight five zero one three seven one so eléyìí ni ah, nọ́mbà tí a lè pè sí eléyìí ni nọ́mbà tí a lè pè sí naam. asalaamualeykum wa rahmatulah. wa salaam wa rahmatulah. Eh, mọ́mí àjùmọ̀ ni láti ní kànga. ẹ káwọn ma. ẹ kú ètò. alhamdulilah. àdúgbò lọ́wọ́ yín gidi gan. ọlọ́run ṣe àlékún mímọ́. nígbà kún yín. nígbà kún lọ́kàrà ẹ ṣeun gan lọ́ba ṣẹlẹ̀ sọ̀rọ̀. naam ìníṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam òun náà ni nusratuhu kí ọmọ ara Ànábì lọ́wọ́ kí ọmọ ara súnà rẹ̀ lọ́wọ́ àràkúnyẹ̀ nífẹ̀ẹ́ Ànábì ni. Nam. Ẹ ti wọlé. Aleykum salam. Aleykum salam. Orúkọ tèmi ni ọmọdé wa ti láti sàmúlò àdáńgbá. Ẹ káàbọ̀. Ẹ̀ṣẹ̀un gbọ́nà bá ń ṣe ilé tẹ́lẹ̀. Ẹ̀ṣẹ̀un. Ẹ̀ṣẹ̀un náà ẹ̀ṣẹ̀un gan o. Àmì àmì ẹ̀ṣẹ̀un gan yẹ̀dá kò lọ sára. Àwọn tí wọ́n kí wa náà wọlé. Nam ìrora rẹ̀ ti ṣàlàyé fún wa pé àwọn tí wọ́n bá kọ́ lu àwọn tó bá béèrè béèrè náà ni a ní. Naam. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wọ́n ní kàfẹ́ ni láti táǹkì. Naam, ẹ káàbọ̀ mọ̀. Ẹ̀dọ́kùn àwọn tá a jẹ́ gbèsè àwẹ̀ àti tọ́ta kí wọ́n ní ọkọ̀ àrí ìfàǹbò láti. Ok, nítorí mú nìyẹn ọ̀yà ṣe rí ara ojúṣe àwọn àǹfààní àwùjọ náà ní eléyìí tó ní pé àlàyé yẹn ó kúrú láwùjọ yìí kí àwọn èèyàn máa gbọ́ ṣẹlẹ̀ tó bá ti wà nínú oyún abẹ́ni tó ń fún ọmọ lọ́yàn tó ohun tí ó máa ṣe náà ni pé yóò máa bọ́yàn ni fún àwẹ̀ kọ̀ọ̀kan yóò máa bọ́yàn tó àmẹ́ tó bá ṣe pé haid ni yóò gbà wẹ̀yẹ padà ni àbí nífàs gẹ̀gẹ̀ ẹ̀jẹ̀ bí náà yóò gbà wẹ̀yẹ padà tó ṣe wá ní nǹkan tí ẹ ṣe bí ó ṣe rí yìí òun ni pé tí àwẹ̀ bá ti tán àwọn ọjọ́ bóyá monday tuesday monday thursday àwọn thirteen fourteen fifteen tó kẹ́ máa fi gbà á ní ìgbà pítọ̀ títí àwọn àwẹ̀ tẹ́ mọ̀ pé ti jẹ yẹn tẹ́lẹ̀ fi ń dá padà tí ó fi di pé padà dá yẹn lójú pé á ah, tàbí kó ti ká kínní yìí tó tẹ́wà ti wá bẹ̀rẹ̀ tí ó jẹ́ kó ti súnà tẹ́ bá ń gbà tó kọ́lọ̀ mo ṣàfihàn ní ìrọ̀rùn fún wa kọ́lọ̀ mo kó ṣàforíjì fún gbogbo wa. Naam aleykum salaam. alhamdulilah. àmín. àmín. adáfọ̀ mo fẹ́ bèrè ní sọ́kì ní pé ní a sọ pé ní yóò wà sẹ́nẹ́ká ti fi wà náà sí yìí. ó yá ní ìsinmi o ó yá ní aṣọ wíwọ̀ ni o ó yá ní oúnjẹ jíjẹ ni o àti bóyá bí àwọn ìbádà ti máa ṣe. Bàbá hmm. sọ pé bóyá kẹ̀ máa kà á. Hmm. Sódà bóyá ti márùn-ún lẹ́bá rí kà lónìí. Lọ́sọ́tún <laughs> ti ọ̀la ṣẹ̀fọ́ kà á. Sódà táwọn hmm. èèyàn ó dìde mọ pé á gẹ́gẹ́ bà náà ti ẹ ṣeun alájí ọlọ́ọ̀bá aṣẹ ẹlẹ́sọ̀rẹ́ tó bísímìlà àpòjú ètí àbí àkíyèsí ẹ̀pọ̀ yìí àkíyèsí ọ̀dà ni tó pẹ̀lú ògùn ọlọ́run yìí wọ́n jẹ́ odidi tọ́pìkì kan lọ́tọ̀ wípé hadiyu nabi sallallahu alaihi wasallam ìlànà nabi so àmọ́ wa tọpa rẹ̀ ní ọkọ̀ kan rẹ̀ bí ẹ ti sọ yẹn bìí nílà inú tẹ̀tì pẹ̀lú gbọ́lọ́ sọ́wọ́n bá wọn ṣe ní ẹ̀sán olóore fún àwọn tí àwọn bá tún ọ̀kẹ́. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run jàre ní pẹ́. Àmì ìlàfẹ́ náà. Orúkọ mi Abdulwazi láti kí èsì. Nàà ẹ káàbọ̀. Ẹ dákun, ìlú ẹ̀ ní ìbéèrè ìbéèrè mi bọ̀ tọ́nà bá ní bẹ́ẹ̀ fi di ibi tọ́pìkì náà ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n ń ṣe dáwà yìí pé mùsùlùmí ò dìbò ẹ afẹ́fẹ́ fún wa ní àwọn èyí tí a fi lẹ́sìn mùsùlùmí ò máa dìbò ní nàìjíríà wa yìí. òkè ń ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀rọ máa ní ó ti kọjá díẹ̀ so bínílá tọ́ bàtọ́lọ́ bá mú àsìkò yẹn wá omi ní ṣàdéhùn eléyìí òun kan àwọn nǹkan tí àrùn ọ̀pọ̀ gan-an ní àsìkò yìí tayọ ọlọ́ àwọn nǹkan báwọn èyí òun ti kọjá ní àsìkò yẹn náà kó ṣàánú fún wa. na fún àwọn tí a bá fẹ́ pè sí orí nọ́mbà ní zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine báyìí ṣàlàyé fún wa pé gbogbo ètò yìí ni gbogbo ọjọ́ iṣẹ́ aago sí aago márùn ni. ní ọjọ́ sátidé àti sunday àti aago mẹ́rin àbọ̀ sí aago márùn ni nípa lọ́mọ ṣàkíní ní ìrọ̀rùn fún wa Abu Fattah Salami òní ọ̀ndàgbẹ̀rẹ̀ pé subhanaka Allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. الحليم العظيم الغفور الشكور